ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوك فن ولا أبا أبا لك أبا جكاي أبا سكيان أبا تي أدوى سيدي أكوكوي tí ó fún wa ní àwẹ̀ náà gbàdébi tí a bá dé yìí a ń tọrọ nọ́dọ̀ ọlọ́run gbogbo tí a ti gbà tí tí a ń gbà lọ́wọ́ kí ọlọ́run bá kí ọmọ kan lé wa lọ́wọ́ èyí tí ó sẹ́kù kí ọlọ́run kí ó fún wa gbà nírọ̀rùn lónìí a rí pé ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ fún wa pé èmi tí wọ́n jọ́ nínú àwa tí àwọn ń gbẹ́tọ̀ sí níbí ni ọlọ́run bá kọ pé ń bá wọn àfa wa dilé mú torí pé ìdíwọ́ tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ oní tí ó dín wọn lọ́wọ́ tọ́fà tí wọn fi láǹfààní àti bá wa jókòó ní àkókò yìí torí náà wọ́n ní ètí a fi jókòó tá a mọ̀ wòra wa lójú tí gbogbo àkókò fi lọ kí a ṣèrà wa láǹfààní pẹ̀lú títẹ̀síwájú níbi tí wọ́n ti dúó wọn bẹ tí ọlọ́run bá bá fún wa wí kí ọlọ́run bá kí ó fi wá sí kọ̀ǹgẹ́ kọjú ó sì wá láǹfààní torí náà pẹ̀lú ògùn ọlọ́run a ó tẹ̀síwájú níbi tí àwọn àfá àti dúró lánàá nígbàtí àwọn ṣégbà látinú alkùrán أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين توفاهم الملائكة إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيكم كنتم قالوا كنا مسعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيراً إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وَكَانَ اللَّهُ عفوا غفورا بسم الله الرحمن الرحيم في آياتي وتبي آياتي أو أفاتي تفن ولا نني ليتي ألا وبالك ولا أنفن ونروني nípa àwọn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n se àbòsí fúnra wọn látàrí wípé wọ́n gbẹ̀sìn islam wọ́n ń gbé nílẹ̀ mẹ́ka òjíṣẹ́ ọlọ́nsọ̀lọ́láhùn aléhì wasallam àti àwọn sàábé wọ́n se ìdíra lọ sí ìlú madina láyé tí ọlọ́run ọba tó ti fi wọ́n lọ́kàn balẹ̀ tó sì fàyè gbà wọ́n láti lè jọ́sìn fún ọlọ́run bí ó sì fẹ́ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan bẹ nínú àwọn mùsùlùmí táwọn náà láǹfààní àti lè ṣe ìjírákò ní ìlú mẹ́ka tí wọ́n ti gbà fún wọn kí wọ́n sẹ̀sìn rárá lọ sí ilẹ̀ madina kí wọ́n lọ ṣe ọlọ́run sọlọ́láhùn wasallam ṣùgbọ́n rọ àwọn ẹni báyìí wọ́n kọ̀ ò ṣe ìjírá débi wípé ikú fi dé wá bá wọn léyìí wọ́n bí wọ́n lẹ́rẹ̀ pé fí makuntum kí ló se yí ibolẹ́wà tẹ́ fi sàbòsí fúnra yí tẹ́ lọ àyè tẹ́ ti rí àǹfààní àti jọ́sìn fún ọlọ́run tó fi di pé ikú ọkàyún mẹ́rùpò báyìí ọkàyún mẹ́rùpò tẹ́ wà yìí èyí tí wọ́n ń se àlàyé èyí táwọn rò pé òní ọ̀jẹ́ ìdíwọ́ tàbí nǹkan kan tíṣẹ̀rí ọgbà wọlé pé kúnna mustadafina filar àwọ̀ lágbára àti lè jáde ibi tá a sì wà yí wọn ọgbà wá láyé àti sẹ̀sìn torí náà irú ìdíwọ́ báyìí ni wọ́n fi ń pẹ́wọ́ léyìí tí wọ́n se àlàyé fún wa pé islam kọ gba irú ìdíwọ́ báyìí wọlé rárá rárá àyè tí mùsùlùmí bá wà tí wọ́n fún náà tí wọn ò fún láyé àti jọ́sìn fún ọlọ́run ọba bó ṣe yẹ irú mùsùlùmí bẹ́ẹ̀ ọ̀ràn èèyàn ni kí ó kú ní ààyè kó lọ sí ààyè tí ó ti láǹfààní àti fún ọlọ́run ọba ẹbí ó sì fẹ́ ní ìparí àyà yìí ọlọ́run ọba ọlá ó ń sọ sí irú àwọn ẹni bẹ́ẹ̀ fún wa pé ìkàmà jahannamu wàsá àtìmásí irú àwọn ibùpadà sí wọn yọ́ ma jẹ́ iná jahannama ní ibi tí ó burú ní ibùpadà sí wọ́n ti se àlàyé fún wa nípa ilé ìlẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba àlékè ọlá tí ó wá so ilé ìtàn ọlọ́run ọba mọ̀ pé dájúdájú nínú àwọn mùsùlùmí yìí àwọn kan ń bẹ nínú wọn tí wọn ò ní agbára wọn ò rí ọ̀nà àti jáde níkànnì kì í se pé wọn kan àti se bẹ́ẹ̀ wọn kàn bẹ́ẹ̀ ni wọ́n sa gbogbo agbára tí wọ́n lè sà láti rí wípé àwọn náà gbẹ́sìn wọn sá àwọn lọ àyè ibi táwọn ti máa rí àǹfààní àti jọ́sìn fún ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe fẹ́ ṣùgbọ́n kò sí agbára náà ọlọ́run ọba ọ yọrú àwọn ilé ìkalẹ̀ pé ilà almustapha afi na minar rijali wa nisa iwalwildan. لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا ọlọ́run ọba ní àyàfi àwọn kan nínú àwọn ọkùnrin tàbí nínú àwọn obìnrin àti nínú àwọn ọmọdé lè tọ́jẹ́ pé wọn ò rí ọ̀nà ni wọ́n gbèrò ọbẹ̀ kò sí ọgbọ́n tí wọ́n dá sí torí pé láàyè jìdúnà hílẹ̀tàn kò sí ọgbọ́n kankan tí wọ́n lè dá tí wọ́n fi ráyè jáde kó nínú maka àwọn olùmọ́ ni ó ṣeéṣe nínú wọn kára wọn tọ́jọ́ pé afọ́jú ni wọ́n wọn ò ní ẹni tí ó lè fà wọ́n jáde tí ó mú wọn dẹ́nu madina nínú wọn kára wọn tọ́jọ́ pé ẹrú ni wọ́n wọ́n kọ̀ fún wọn láti kó níbi tí wọ́n so wọ́n mọ́ kò sí ọ̀nà tí wọ́n gbà jáde débi dépò pé wọ́n dé madina ó ṣeéṣe kárí arúgbó nínú wọn kò lè rìn kò ní nǹkan ọ̀gùn tí ó gbédé mọ̀dínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdíwọ́ tó jẹ́ pé ṣèrí àgbà wọlé kò rí ọgbọ́n dá sí i dandan àfikọ́ mọ ẹbẹ nílùú mọ́kànà títí tí kò fi wá dé bá ó ní irú àwọn ẹni báyìí tàbí àwọn tó jẹ́ pé agbára ń bẹ nǹkan ọ̀gùn ń bẹ ṣùgbọ́n wọn ọ̀mọ̀nà kọ̀ rí kò dé mọ̀dínà rí tó bá jáde pẹ́rẹ́ pé òun máa béèrè ẹjọ́ ọ̀nà bọ́nọ̀lá medina wọ́n fura sí pé léyìn náà ń lọ bójúṣe ọlọ́nsọ̀lọ́láhùn àríyí wọ́sọ́lẹ̀m torí ìbẹ̀rù bẹ́ẹ̀ kò lè jáde ọlọ́run ọba ní àwọn báyìí fọ̀wùlẹ̀ ika asọ̀láhù ẹ̀yìn àfúwà àná irú àwọn bẹ́ẹ̀ dájúdájú ọlọ́run ọba yóò ṣe àmójúkú òfin wọn torí wípé àṣà níbi tí ọba ti wá nínú alukur'an èyí tí ń sọ fún wa ni pé nǹkan kan tí ó dájú ni kò síyè méjì ń bẹ dájúdájú rú àwọn ẹni báyìí ọlọ́run ọba yóò ṣe àmójúkú fún wọn wàkánà láhù àfúwàn gọfúra torí pé ọlọ́run ọba àfúwàn ọba alámójúkú ni gọfúran ọba aláforíjì ni pé ìparí ntí ọlọ́run ọba fi parí àwọn ọ̀rọ̀ yìí náà ni pé mímọ́ gbẹ́sìn mímọ̀ kúrò ní ààyè ibi tí wọn ti gbà fún yẹn láti sẹ̀sìn ọ̀nà èèyàn lọ́jẹ́ lórí mùsùlùmí àìsí bẹ́ẹ̀ nkankan tí ó kọ bá mùsùlùmí ni torí wípé in tó dójú lówó ń tà torí rẹ̀ dá sáyé kò sí àwọn nkankan tí ò tó ní wá ń se torí náà lópin ìgbà tí ọba lè gbẹ́sìn rẹ̀ só ti di ọ̀ràn èèyàn kó se bẹ́ẹ̀ àìsí bẹ́ẹ̀ ọlọ́run ọba ó se àlàyé irú ipò àwọn ẹni bẹ́ẹ̀ àyàfi ẹni tí ó bá nídìí waters islam gbà wọlé ní irú ẹni bẹ́ẹ̀ tí kú bá wá dé bá nírú ipò yìí ọlọ́run ọba ò ní mú pẹ̀lú ẹ̀sẹ̀ náà lábẹ́ àyà yìí alìmáàmù kòròtòbì kí ọlọ́run ọba kí ó fi ọ̀run kẹ wọ́n ṣe àlékún àlàyé pé kò sí iyèméjì nípa pé tí ọlọ́run ń tọ́ka sí níbi ní ti jíra ṣíṣe òun náà ni ẹni tí wọ́n fúnkùn mọ́ tí wọn ò jẹ́ ráyè sẹ̀sìn gẹ́gẹ́ bí àfáàṣẹ ṣe àlàyé fún wa ní àná ní ṣùgbọ́n ìgbà míì náà máa ṣẹlẹ̀ pé àyè ibi tẹ̀yàn wà ẹ̀sìn kan wọn ò jẹ́ ó ṣe wọ́n fún láǹfààní àti máa sẹ̀sìn ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ayé tí ó fi gbẹ́mi ró ó ṣeé ṣe kí wọ́n fún náà máa kí wọ́n mọ̀jọ ráǹfààní àti máa wà ọ̀nà oúnjẹ rẹ̀ kí wọ́n ti máa lójú ọ̀nà tí ó ti jẹun ṣùgbọ́n ó ń sẹ̀sìn onírò ẹni bẹ́ẹ̀ ẹ̀sìn yìí náà ní gúnrẹ́ gẹ́gẹ́ bó ṣe yẹ kí ẹ̀sìn orí torí náà irú ẹni báyìí òun náà láǹfààní àti ṣe hijira kú láyé ibi tó wà kọ́ lọ sí àyè míì tí ó ti rí méjèèjì ṣe torí pé méjèèjì ń kúnra wọn ni ẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn tí ọlọ́run ọba fún ní ọ̀rọ̀ sọ́nsẹ́ mọ́ sọ pé kò ṣeé ṣe pẹ̀lú òsì torí náà méjèèjì ọgbọ́dọ̀ mọ́ kúnra wọn àyè ibi tí ọba ti rí oúnjẹ jẹ tí wọn ò jẹ́ ọ́ ráyè jẹun kò burú kó pò ń bẹ̀ náà kọlu àyè ibi tí ó ti máa rẹ́sìn sẹ́ tí ó sì máa rí sí ọwọ́ rẹ̀ sí ní irú báyìí ọjọ́ nǹkan tí èèyàn mọ̀ fura sí èèyàn ní wà láyè kan kọ́mọ̀ wò pé alhamdulillah àwọn ọmọ ìyá ń bẹ́ ń bẹ́ àyè gbà mí mò ń rẹ́sìn sí ṣùgbọ́n tọ́jọ́ mọ́ ọ̀rọ̀ ilé ayé kò sí kọ́ wa máa jókòó kọ́ dára dé àwọn kan pé àwọn wọn mọ bọ́mi àwọn ọmọ ẹgbẹ́ jíjẹ múmu wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ṣe sí báyẹ̀ islam kò fàyè gbà rárá ọ̀nà ẹkùn tí mọ mú kí mùsùlùmí ó ṣe ìjírá látàyè kan lọ sí ààyè míì wọ́n ní irú ẹni tó bá wà nípò báyìí tóun náà wá kọ̀ tí ó ṣe ìjírá láti ààyè yún lọ sí ààyè míì irú ẹni bẹ́ẹ̀ a lè móhun náà pẹ̀lú ẹ̀sà torí wípé àìṣe ìjírá yìí yóò mú kí ọ máa ṣe àwọn tí ọlọ́run ọba ọ̀fẹ́ ó kéré jù yóò máa wojú ẹnìkankan tó jẹun yóò máa tọrọ lẹ́yìn tẹ́sí islam ẹ̀sìn islam takò tí ọba ṣe léyìí ó ṣeé ṣe kọ́ yẹ pé ọ̀nà ibi tí ọba mọ̀ jẹun ọ̀nà ni tí ẹ̀sìn islam kọ̀ torí náà èèyàn ó gbìyànjú láti ṣe eléyìí kí ọlọ́ọ̀ba kí ó sínà fún wa kí ọlọ́ọ̀ba kí ọmọ jẹ́ kí ilẹ̀ kí ó fún mọ́ wa débi pé à ní ráǹfààní àti lè ṣe ẹ̀sìn wa mọ́ náà ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما نعم lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ṣe àlàyé epo ṣíṣe hijira fún wa nínú ẹ̀sìn islam ọlọ́run ọba àlékè ọlá ọ̀hún à ń wá lójú kòkòrò nípa hijira ẹlòmíì ohun tí yọ́ mọ̀ kọ́rẹ̀ wọ̀ sí ọkàn bá nípa ìdíra ṣíṣe ọ̀nà ni pé àyè tí mo fẹ́ lọ yìí jẹ́ irú àǹfààní tí mo ń rí níbí ní ntọ́jọmọ́ ọ̀rọ̀ ilé ayé ìjọlẹ̀ wà lọ́hùn mọ́ tàbí kò ní sí ọlọ́run ọba àlékí ń wá ní ojú gbogbo ẹni tí ó ń bá fi ìsàbí ìlìlà ṣùgbọ́n nítorí ọlọ́run ọba ó ní pé eyín tí ó mú un ṣe ìjírá kìí ṣe nǹkan kan àyàfi torí kí ó lè bá àgbófin ọlọ́run ọba rú ó ń ṣe ìjírá torí kí ó lè bọ́ sí àyè kan tí ó ti láǹfààní àti lè máa jọ́sìn fún ọlọ́run tí ó ti láǹfààní àti lè máa pèpè sí ọ̀nà ọlọ́run ọba ó ń ṣe ìjírá torí kọ́ bọ́ sí àyè kan tí ó ti ráǹfààní àti lè mọ́ bọ́ra rẹ̀ lásìrí nípa ọ̀rọ̀ ilé ayé tí ó ti láǹfààní àti lè mọ́ náwó sí ọjọ́ ọ̀nà tọ́lọ́mọba pé ohun tó mú un ṣe ìjírá nǹkan kan ni tí ó jẹ́ ti ọlọ́mọba ni ọlọ́mọba wá ṣe ìlérí pé ìyẹ́jìdò fil ardi mọ̀rọ́gọ́mọ̀n kàfíìrà ọlọ́mọba àlékèọlá ni òun ó fi àyè gbá nílé ayé pé yóò rí ìgbàláyè tọ́pọ̀ àwọn olùmọ́ ní ìgbàláyè tí ọlọ́run ọka sí níbi wà láwọ̀ ààlẹ̀m ó náà ni pé a fún ní àǹfààní àti lè nàtán kí ọmọ ṣẹ̀sìn rà a fún láǹfààní àti lè nàtán kí ó tún máa pe àwọn èèyàn sórí dáadáa tóun náà wà lórí rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe fún àwọn sàbí òjíṣẹ́ rẹ̀ sọlọ́láhùn àríyí ọ̀sọ́lẹ̀m nígbà tí wọ́n ṣe hijira láti ilẹ̀ mẹ́ka lọ sí ilẹ̀ mẹ́dínà nígbà wọ́n wà nílẹ̀ mẹ́ka wọ́n ń sẹ́sìn nípa mọ́ wọn ò lè nàtán kí wọ́n ṣe ṣùgbọ́n wọ́n padà sí ilẹ̀ madina ó di pé yàtọ̀ sí pé wọ́n ń gbẹ́sìn wọn hàn wọ́n tún ń pe àwọn èèyàn sínú ẹ̀sìn náà lẹ̀sìn fi gbòòrò débi tí ó dé lónìí yìí bákan náà wọ́n sáà ọlọ́run ọba ní nípa ọ̀rọ̀ ọlé ayé tó sì ṣe kọjá pé òní ọmọ kọ́rẹ̀wọ̀ sí ọkàn bá wọ́n sáà ọlọ́run ọba ní yóò rí pé ilé ọlọ́run ọba fẹ́ arzikì ọlọ́run ọba gbòòrò ní gbogbo ibi tó bá dé àǹfààní ọ wà fún láti lè máa ṣiṣẹ́ owó sì máa wọlé lọ́nà tí ọgbàrán kan mélòó mélòó ẹni tí ó ṣe yíjíra ó pé ìlú tí ó dé káwọn èèyàn máa tò sí bẹ́ẹ̀ sì rí pé ọlọ́run ọba ó sí náà fún yóò di ẹnìkan tó jẹ́ pé yóò mọ bó àwọn tó lọ bá ń bẹ̀ torí náà ááyà yìí ó ń se wá lójú kòkòrò ni gbogbo ẹnikẹ́ni tí ọba bára rẹ̀ nírú ipò báyìí kí ọmọ fòyà ọlọ́run ọba ti se ìlérí pé lópin ìgbà tí ọba se ìjírá pẹ̀lú àníyàn tó da dájúdájú gbogbo ibi tí ọba lọ ààbò ọlọ́run ọba ọmọ ẹbẹ pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba yóò fún ní ìgbàláyà àti lè sẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bí ó se wá nínú àwọn hadisi òtíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọlọ́kan ọ̀jọ̀kan ويجد في الأرض مراغما كثيرا وسعا ومن يخرج من بيته مهاجرا إلى الله رسوله bákanáà ẹnikẹ́ni tí ó bá jáde nílé rẹ̀ muhajiran ilàlá àníyàn rẹ̀ pé ó jáde ó ń se hijira nítorí ọlọ́run ọba ó ní pé ó ń se hijira lọ bọ́ ọlọ́run ọba níbi tójú rẹ̀ wà wọ̀rọ̀ súùlìhì bákanáà ó jáde láti ṣe jíra yìí lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nígbàtí òjíṣẹ́ ọlọ́run ọba ń bẹ láàrin àwọn sàábé ṣùgbọ́n lónìí nígbàtí ò sí òjíṣẹ́ ọlọ́run ọba mọ́ ni pé ó ń ṣe jíra láti tẹ̀lé súnú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ kí ni po rẹ̀ ọlọ́run ọba ní fọ̀kọ̀dẹ̀ wọ́pá àájòròhú àlọ́lá akbar irú ẹni bẹ́ẹ̀ kọ́ mọ́ fòyà àjòròhú ẹ̀sán rẹ̀ tí ó gbà ìbájẹ́ kó jíra débi tí ń ọlọ́run ti fún torí náà yóò gbẹ ẹ̀sán rẹ̀ pérépéré láì ẹ̀dínkù nínú ẹ̀sán náà pé ẹni tó fẹ́ ṣe jíra kọ́ mọ́ jẹ́ pé ni pé ọ̀nà ọ̀dá ó ṣeéṣe kí n kú lọ́nà kí ni pò mí irú ẹni bẹ́ẹ̀ kí ọ fọkàn balẹ̀ àníyàn rẹ̀ ni ọlọ́run ọbọ̀ fi san lẹ́sàn gbogbo wa hadith tí yọ wà nínú tíra àwọn olùmọ̀ pàápàá jùlọ tíra bukhari àti muslim nípa arákùnrin kan tí wọ́n ní ọlọ́ọ̀bá ẹnìkan tí ọ̀ràn kan pé olùmọ̀ ní ọlọ́ọ̀bá ọ̀n wá ń sàlàyé irú kò tó ń wà fún èmi tó ń wò yìí mo jẹ́ òbílẹ̀ jẹ́ èèyàn tẹ́lẹ̀ torí pé mo ti pín ẹ̀yẹn ọgọ́rùn kan di ẹyọ kan 99 ẹ̀mí ló ti tọwọ́ mi bọ́ ṣùgbọ́n mo fẹ́ ronúpìnwàdà mo fẹ́ túbá ǹjẹ́ ọlọ́run ọba lè gbarí ronúpìnwàdà mi bí arákùnrin látara ìmọ̀ ọ wá ṣe fàtàwá pé àti gbọ́ ìwọ tó ti pààyàn 99 ohun tó ń ra kan kí ọlọ́run ọbọ̀ sàforíjì fún ọ kò sí ń tọ́tọ́ sí odun náà lọ náà mọ́tì ẹ̀ ronú àforíjì mọ́ rárá rárá ní lárákùnrin bá ìgbà tó rí bẹ́ẹ̀ kí ló tún kù kí nínú sẹ́ẹ̀mì ni bẹ́ẹ̀ ni ọpẹlẹ́ iná ló fi 100 dédé lẹ́yìn ìgbà náà wọ́n wá tọ́ka rẹ̀ sí olùmọ̀ kan pé lọ bá lágbájú olùmọ̀ ni sàlàyé fún kò sí bẹ́sẹ̀ náà lè tóbi tó tọ́lọ̀ngọ́bọ̀ ò ní ṣe àforíjì fún yàn torí náà tó bá tọrọ àforíjì dájúdájú ọlọ́ngọ́bọ̀ foríjì ọ̀ ṣùgbọ́n ọgbọ̀dọ̀ sí nílùú wà torí pé ọ níbi ìwà àbàjẹ́ yìí ni ṣe ń bí tọ́ka sí pé ìlú ń bẹ àwọn ẹni dáadáa ni wọ́n ń ọ dájú pé tọ́ bá dé sí irú ìwà tí wọ́n ń wù yọ ọ̀nà wọn náà ìwọ náà ma ṣiṣẹ́ dáadáa nírú ètí wọ́n ń se wọ́n ní arákùnrin ó gbèrò àti ṣe ìjírá ọ̀n lọ ọ wà lójú ọ̀nà lọ́lọ́run ọba ní kí ọjọ́ rẹ̀ ó pé ikúdé wá bá lójú ọ̀nà nígbà tí arákùnrin tí ó gbẹ̀mí mi lójú ọ̀nà àwọn màláíkà dé ní oríṣi méjì àwọn màláíkà àyà wọ́n dé pé àwa láàgbé torí pé arákùnrin yìí ohun tó ṣe tó ṣe tó ṣe ní ibi tí ń se ń gbèrò àti ṣe ìjírá lọ kò tí ìdè báyìí torí náà kò tí ì sí nínú àwọn tí wọ́n ronú pé wàdà àwọn aláàgbé àwọn màláìkà àkẹ́ àwọn náà dé wọn ní arákùnrin ti ronú pé wàdà ó ti kúrò níbi tí ń lọ láti lọ síbi tí ó ti máa ṣe dáadáa ṣùgbọ́n níbi tí wọ́n ti ń se fanfà láàrin ara wọn anabi sallallahu alayhi wa sallam lọ́n wá ń se àlàyé pé ọlọ́run ọba wá ránṣẹ́ sí wọn nígbàtí ọlọ́run ránṣẹ́ sí wọn ń se àlàyé nínú sẹ́nà pé òun ti foríjì torí ó gbèrò àti se ìjírá níbi ìwà àbàjẹ́ lọ síbi ṣíṣe dáadáa nítorí náà arákùnrin ọ bọ́ sínú àwọn nǹkan tí ọlọ́run foríjì látàrí bẹ́ẹ̀ ọ bọ́ sínú àwọn tí wọ́n rí kí ọba eléyìí fi hàn pé tọ́ wà lójú ọ̀nà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe wí lópin ìgbà tí ó bá kú sójú ọ̀nà náà ọlọ́run ọba ti ṣe ìlérí fóun foríjì òun ó fún un ní ládàá ìjírá tó ṣe àwọn olùmọ̀ wọ́n ní àáyà yìí ọ sọ̀kalẹ̀ ní nípa àwọn kan nínú àwọn sàábí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aríyí wọ́sọ́lẹ̀m wọ́n ní wọ́n gbèrò àti ṣe ìjírá ṣùgbọ́n láàrin mẹ́kà sí mẹ́dínà ní kúdẹ́wà bá wọn wọ́n ní nínú wọn arákùnrin kan tí ń jẹ́ àbí bamra ibùn al-as ọ̀nbẹ nínú wọn nígbà tí àwọn àyà ọ̀rọ̀ nípa hijira ń sọ̀kalẹ̀ làwọn sábẹ́ ń ṣe ìbéèrè pé irú àwọn tí wọ́n gbèrò àti ṣe hijira tí kó wá káwọn ọmọ náà kí ni po wọn lọ́lọ́wọ́ bá lékè ọlá wọn ṣàlàyé pé irú àwọn báyìí fọkọ̀dẹ̀ wọ́pá àjòrò hù àlọ́lá láàdáa ìjírà rẹ̀ ó ń bẹ fún ọlọ́run ọba ti se ìlérí póhùn ó fún ní láàdáa náà pérépéré àwọn olùmọ́fi ní àsẹ́ni tó bá gbèrò àti ṣiṣẹ́ dáadáa tídìwọ́ kan tó wá kọ dínà àti lè má ṣiṣẹ́ náà mọ́ irú ẹni bẹ́ẹ̀ yọ́ gba ẹ̀sán kó ti ṣiṣẹ́ náà torí pé àwọn tí wọ́n gbèrò àti ṣe láàdáa ni ni ọlọ́run ọba sì fún wọn ní láàdáa náà láì jẹ́ pé wọ́n ti ṣiṣẹ́ náà pé wàláhù àlàm àwọn àdísì ń bẹ lóríṣiríṣi tí ń tọ́ka sí irú báyìí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ń sọ nínú àdísì kan pé nígbà tí ẹrú tó bá jẹ́ pé ẹnìkan ni tó máa ṣe dáadáa tó sì gbèrò àti máa ṣe dáadáa yìí ní gbogbo ògbà òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi ó má kojúwe ẹni tó máa fún yanáfílà wa ní gbogbo òru a máa yanáfílà wa ọwọ́ aṣe lóru ọjọ́ kan àìlera débá ọ̀rẹ́ kò lè dìdan yẹnẹ́fílà ọlọ́run ọba ò ní ẹrú mi tí mọ yẹnẹ́fílà tó sì gbèrò àti sí èyí tó yẹ pé ìdíwọ́ tọ́fà tí ò fi lè sẹ́ni ẹkọ́ ládàá kó ṣe fún wọn ó sì kọ́ ládàá kó ṣe fún lẹ̀ eléyìí ó ń fipò àníyàn hàn wá bó ṣe tóbi tó téèyàn bá láníyàn àti ṣe dáadáa tí ọba láǹfààní àti ṣe mọ́ ọlọ́run ọbọ̀ san ní ẹ̀sán dáadáa tó ti dàníyàn àti sèyí ọ̀dà púpọ̀ ní gbogbo ògbà kí àníyàn mùsùlùmí kọ́ máa jẹ́ pé àníyàn tí ó láti ṣe dáadáa ni ọlọ́run tẹ̀síwájú pé ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما dájúdájú ọlọ́run ọba ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni rahima ọba ọlọ́pọ̀lọpọ̀ kẹ́ni torí náà rú ẹni báyìí ọlọ́run ọba ó foríjì ọlọ́run ọba ó sì kẹ́ kí ọlọ́run ọba kí yóò se wá nínú àwọn tí yóò ra foríjì kí ọlọ́run ọba kí yóò se wá nínú àwọn tí yóò rí kẹ́ bákan náà nábẹ́ẹ́lẹ́ àwọn olùmọ́sẹ̀ àlàyé pé ááyà yìí ó tó ń tọ́ka sí ẹni tó jáde láti jagun sí ojú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n ó ṣeéṣe kọjá pé kí wọ́n tó dáyé ibi tí wọ́n ti jagun ikúdébà lọ́nà irú ẹni bẹ́ẹ̀ yọ́ gbà láàdáa kọ́ jagun sójú ọ̀nà ọlọ́run ọba tó ń ti pé kọ̀ bá wọn débi tí wọ́n ti jagun tàbí ọba wọn débẹ̀ ṣùgbọ́n síwájú kógun títò tó bẹ̀rẹ̀ ni ikúdébà irú ẹni bẹ́ẹ̀ yọ́ gbà láàdáa rẹ̀ tó pé kọ́ jagun ó sì ṣeéṣe kọjá pé ogun yìí ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀tá ni wọ́n pa bọ́yá nǹkan ọ̀gùn tó gùn ó ṣàṣìṣe ọjábó ní nǹkan ọ̀gùn yìí fi kú yọ́ gbà ládàá pé ó jagun sójú ọ̀nà ọlọ́run ó ṣeé ṣe kọjá pé nǹkan àjá rẹ̀ tó mú dání ní ṣìṣẹ́ṣìṣẹ́ tó ṣe débi pé nǹkan àjá yún ló ṣe púpá yọ́ gbà ládàá pé ó sí ojú ọ̀nà ọlọ́run ó ṣeé ṣe kọjá pé nǹkan olóró kan níbi tí wọ́n ti ń jagun ọlọ́sàn gẹ́gẹ́ bí ẹjọ́ àbákèké àbí rárá ikú lọ́kàn sàdédé wá bá láyé yun kò sí ẹni tọ́kọ̀ ọkàn ọkàn bọ́ọ̀lẹ̀ lórí nǹkan ìjà rẹ̀ ó sì kú irú ẹni bẹ́ẹ̀ yọ gbà ládàá pé ó jagun sí ojú ọ̀nà ọlọ́run wọn ni bẹ́ẹ̀ náà ni gbogbo iṣẹ́ tí a bá ṣe ní ti dáadáa tíṣẹ̀rí àròyìn pé irú iṣẹ́ bẹ́ẹ̀ fi ṣẹ̀bí ìlìláyìí ni àwọn iṣẹ́ kan bẹ́ẹ̀ tí ọlọ́run ọba ròyìn pé gbogbo ẹni tó ń bá ń ṣe ọ wà ní ẹni tá a mọ̀ kàkún ẹni tí ó wà ní ojú ọ̀nà ọlọ́run ọba wọn nírú sẹ́nà áyà bá wọn wí lápèjúwe ìmọ̀ wíwá من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع jíṣẹ́ ọlọ́run bá ní gbogbo ẹni tí ó bá jáde láti lọ wá mọ̀ á mọ̀ kàkún ẹni tí ó wà ní ojú ọ̀nà ọlọ́run ọba títí tí ó fi darí dé irú ẹni bẹ́ẹ̀ tí kú bá wá dé bá lójú ọ̀nà tó wà tí ń ti ń wá mọ̀ á mọ̀ kàkún ẹni tí ó kú sójú ọ̀nà ọlọ́run ọba ni yọ́ mọ̀ gbalada almujahid fi sàbí ìlìlá bẹ́ẹ̀ náà lẹni tó jáde láti lọ ṣiṣẹ́ hajj òun náà ń bẹ ní fi sàbí ìlìlá tàbẹ́ni tó jáde láti lọ ṣiṣẹ́ umra ikú bá lọ́nà tàbí kó ká mọ́bi tí ń ń ṣiṣẹ́ hajj tàbí umra lọ́wọ́ irú ẹni bí ọ̀hún náà wà ní àwọn tí wọ́n wà ní ojú ogun fi ìsàbí ìlìlà kí ọlọ́run bá kí ọjọ́ kó ọká iṣẹ́ dáadáa mọ́ wa lọ́wọ́ nígbàtí ọlọ́run bá ṣe àlàyé yìí tán ọlọ́run ọba àlékè ọlá lọ́wọ́ tẹ̀síwájú pa ṣíṣe àlàyé nkankan tí ó ní í ṣe pẹ̀lú ìrìn àjò torí pé hijira ṣíṣe ìrìn àjò lòun náà ọlọ́run ọba wá ṣe àlàyé ìdájọ́ kan tí ó ní ṣe pẹ̀lú oorun kíkí nígbàtí a bá wà ní orí ìrìn àjò ọlọ́run ọba ń sọ pé وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ إن خفتم أن يأتنكم الذين كفروا إن إن الكافرين كانوا لكم عدوا مبينا ọlọ́run bá ní wọ ìdá ọ̀dọ̀rọ̀pùtùm fìlàrù pé nígbà tí ẹ bá wà lórí ìrìn àjò inú ìrìn àjò wo àwọn olùmọ̀ wọ́n ní ọlọ́run bá ní ọ̀dọ̀rọ̀pùtùm fìlàrù ẹ wà lórí ìrìn àjò láìsí àlàyé inú ìrìn àjò báyìí sí ìrìn àjò jọ́sìn ní ìrìn àjò nípa ọ̀rọ̀ ilé ayé ni àbí ní àjò míì kò sí àlàyé níbẹ̀ so àwọn olùmọ́ ní irú àyà báyìí yóò jẹ́ pé ó kó gbogbo ìrìn àjò sínú gbogbo tí a bá mọ̀ ní ìrìn àjò yálà mo ń rìnrìn àjò torí pé mo fẹ́ lọ sí hajj tàbí umra ló ń gbé mi lọ mo ń rìnrìn àjò ni mo fẹ́ lọ bẹ aláàrẹ̀ wò mo fẹ́ lọ rajà tàbí mo fẹ́ lọ gbaṣẹ́ àbí mo fẹ́ lọ fún kankan nínú àwọn tí ó tọ́ láti rìnrìn àjò lórí rẹ̀ wọ́n ní gbogbo rúnrìn àjò báyìí lọ bá wí ṣùgbọ́n èyí tó bá jẹ́ ní àjò tẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ní kò ní wà bẹ́ẹ̀ rírìn àjò báyìí ẹni tó ń rìnrìn àjò lápèjúwe láti ìlú yìí lọ sílùú kan nǹkan kan kọ́ ní ń gbé e lọ tàyè pé ọgbọ́ pé ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfáà ni ó sì gbóná orí kọ́kọ́ torí náà lọ wọṣẹ́ lọ́dọ̀ rẹ̀ inú ìrìn àjò báyìí kò sí iyèméjì níbi pé ìrìn àjò ẹ̀sẹ̀ ni bí rìnrìn àjò ń gbé lọ kọ̀tayọ pé ọgbọ́ pé sàárè kan bẹ nílùú kan ẹni tí wọ́n sí síbẹ̀ ẹni ire ni gbogbo ẹni tó bá débi tí sàárè yìí wà kò sí tí ọ̀tọ̀rọ̀ náà dọ̀ ọlọ́run láìjọpọ̀ lọ́run ọba ṣe fún inú ìrọ̀ àjò báyìí kò sí iyèméjì nípa pé ìrìn àjò ẹ̀sẹ̀ ni ẹni tó fẹ́ rìnrìn àjò àníyàn rẹ̀ ń lọ bìkan tí ó ti lọ wùwà àbàjẹ́ ni bọ́yọ́ fẹ́ lọ dáná ni ó fẹ́ lọ ṣe sìná ni ó fẹ́ lọ jalè ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjẹ́rú àjò báyìí ọ wà lábẹ́ tí ọlọ́run bá ń tọ́ka sí níbi tàbí kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọn ní kò sí nínú rẹ̀ ntí ọlọ́run ọba ń tọ́ka sí níbi ọ̀nà ní ìrìn àjò tọ́jẹ́ ti ẹ̀tọ́ torí pé gbogbo ntí ọba tọ́ ọlọ́run ọba ò ní í ṣe ìdẹ̀kùn lórí rẹ̀ àyè yí àyè ìdẹ̀kùn sí ni ntọ́tọ́ ni ọlọ́run ọba ó ṣe ìdẹ̀kùn nípa rẹ̀ ní kí ni hikima tọ́fà tí ọlọ́run ọba ó fi máa ṣe ìdẹ̀kùn fẹ́ni tí ń lọ sí ẹ̀sẹ̀ kò sí hikima ń bẹ̀ rárá dájúdájú ẹni tí ń lọ ń ṣe ti ọlọ́run ọba fẹ́ òun ni ẹni tí ọlọ́run ọba ó ṣẹ̀dẹ̀kùn fún torí náà tí ẹ bá wà lórí ìrìn àjò ní ìrìn àjò tí ẹ̀sìn islam tí ọgbà kẹsí fẹ̀lẹ́yìísà àlẹ́yìíkùn jùnáhùn àǹtakùsùrù mìnàsọ̀là lọ́wọ́ bá ní kò sí aburú lórí yí àǹtakùsùrù mìnàsọ̀là pé kí ẹ dín irun tí ẹ kíkẹ́ dínkù ṣùgbọ́n ní min láyé yìí min àtàbẹ̀ẹ́dìyà ó ní pé min tó ń sọ nípa àwọn apá kan nínú nǹkan kan wọ́n ní kò sí aburú níbi kẹ́ẹ̀dín àwọn apá kan nínú àwọn ọ̀run tí ẹ̀ ń kíkẹ́ dínkù àlàyé àwọn ọ̀run tí a dínkù ọwá nínú hadisi òjíṣẹ́ ọlọ́nsọ̀lọ́láhùn àríyí ọ̀sọ́lẹ̀m pé àwọn náà ní àwọn ọ̀run oníwákàtí mẹ́rin ìrún àlásàrì àti ìrún ìṣáì o ní pé èyí tó yí wákàtí mẹ́rin kò sí nínú àwọn ìrún tá a ọ̀nà ìrún àṣùbà àti ìrún magreth á dínkù melu ọwa ọ nínú hadith bákan náà pé á dínkù méjì kàkà ká kí mẹ́rin á kí wọn ní méjì méjì á kí ní méjì á àlàásàrì ní méjì bákan náà á ìṣáì ní méjì ìdájọ́ ọ̀run dídínkù yìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ́n ní ni ó àṣenọ́lá ni. ìtumọ̀ ni pé ẹni tó wà lórí ìrìn àjò kó dìrùn rẹ̀ kù sí wákàtí rákà méjì ó fi lóore fún ojú kó kí pé lọ kó kí rákà mẹ́rin mẹ́rin lọ í ṣe pípọ̀ rẹ̀ ní tí ọlọ́run ọba nílò wàláàkì yànnà náà nígbà tí ọlọ́run ti ṣe ẹ̀dínkù yìí fún wa kọ́mọ́ mọ̀ wá sí wa lọ́kàn pé ó ṣeé ṣe kọ́yẹ́ pé ká kí pé òun ló fi lóore jù rárá ká kí ní ẹ̀dínkù tí ọlọ́run ọba fún wa yún ọ́n gan ni tó fi lóore fún wa jù torí náà àwọn olùmọ́ ní súnà ní kí a ṣe báyìí kọ́dà àwọn míì nínú àwọn olùmọ̀ wọn lọ́ràn yẹn ni kílẹ̀ rí wọn wọn ní kò sí ẹ̀gbà wá kan tó fi hàn pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àríwọ̀sẹ́lẹ̀ mọ́ rìnrìn àjò kan rí tọ́wá kírun pé gbogbo òrùn àjò òjíṣẹ́ ọlọ́run ọba máa dínkù sí méjì torí náà wọ́n ní nígbà tí òjíṣẹ́ ọlọ́run ọba ti tẹra mẹ́lẹ̀ títí tó fi padà sọ́dọ̀ ọlọ́run ó fi hàn pé eléyìí jẹ́ ọ̀ràn yàn irun tí nígbà tí a bá wà lórí ìrìn àjò àní pípé ṣùgbọ́n wà láwọ̀ ààlẹ́m èyí tí wọ́n fi kí láyé ẹ̀rí ni pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ayé sayidina uthman bin affan radiyallahu tanu nígbàtí ó wà ní orí àga halifa ní sayidina uthman tí ó bá lọ sí maka láti ṣiṣẹ́ hajj a máa kírun pé raka mẹ́rin mẹ́rin ní máa kí ní àìlà asiri àti ìṣáì àwọn kọ̀ọ̀kan nínú àwọn jama tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ wọ́n wá lọ bá abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anu léyìí tí wọ́n wò pé nínú àwọn sàábẹ́ tó sẹ́kù kò sí ẹni tó nímọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí wọ́n wò pé sayidina uthman yọ pọ̀nlé gẹ́gẹ́ bí rẹ̀ ní akírun pẹ̀lú anabi ní maka tó bá wá sí hajj aki lẹ́yìn sayidina abubakar aki lẹ́yìn sayidina umar gbogbo wọn rákà méjì méjì ni wọ́n ń kí kí ló dé tí sayidina uthman fi wá ń kí ní mẹ́rin wọ́n nígbà wọn lọ bá abdullahi ibn masud lọ́wọ́ ní tòun lọ bá sayidina uthman bùnà afan ọ lọ bá sayidina uthman ó ní kí ni tó ń fi ń se ń tọ́ sí òjíṣẹ́ ní sayidina uthman wá ń sàlàyé pé ipò tèmi wà ó yàtọ̀ sí ọlọ́run ńlọ́jẹ́ mọ́ kí pé wọ́n ní nínú ẹ̀gbà wá mi ó tún fi kún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wá sí hajj ọ̀pọ̀lọpọ̀ ohun èé sára mọ́ka ìmọ̀ ohun ò sì kúnná nípa ẹ̀sìn mọ̀ ń páyà kún ọmọ padà délé kún ọlọ́mọ gbé kápẹ́yà àṣẹ́rùn tá à ń kí tẹ́lẹ̀ ní mẹ́rin mẹ́rin àṣìṣe ni kọ́dà méjì méjì la kí mọ́ka torí náà kún ọ́ sọ àìláàlá sáré àti ṣáìdí méjì méjì

àgbọ́yé tó ní ó kí ní mẹ́rin gbogbo àwọn sàábé lápapọ̀ gbogbo wọn bá kí ní mẹ́rin lẹ́yìn ìgbà náà àwọn èèyàn tó lọ bá ṣe ìdánà abdullahi ibn masur pé ah, ìwọ́ tó sọ fún pásìṣe ni tó ń sí ó sì tún kí mẹ́rin pẹ̀lú rẹ̀ abdullahi ibn masur wọn sọ fún wọn pé alfilafushar alfilafushar pínpín yẹlẹyẹlẹ ká bara wa ṣe mọ́ aburú ńlá gbà ni torí náà kájọ máa wà kọ́mọ ẹsẹ̀ tó jẹ́ pé kìí ṣe haramu ni ẹ̀tọ́ ni ó sì fi tó lóore jù ó fi ilẹ̀ ọ̀hún ṣe tó jẹ́ tọ̀ kó burú ká bá a ó pé tún pín yẹlẹyẹ lọ́nà làwọn olùmọ̀ fi ní ìbájẹ́ pé kíkí pé ẹ̀sẹ̀ ni kíkí méjì ni ọ̀ràn yẹn àwọn sàábẹ̀ yòókù ọ̀bá mọ́ kí pé lẹ́yìn rẹ̀ torí náà kíkí pé súnà ni ṣùgbọ́n lábẹ́ eléyìí náà ẹni tí yọba bára rẹ̀ láyè tó jẹ́ pé níbi tó dé sí wọ́n ń kírun jama masilasi ń bẹ nítòsí irú ẹni bẹ́ẹ̀ kí ni tọ́ yẹ kó se ìjẹ́kó kíráka méjì rẹ̀ lẹ́yìn ni tàbí nílé tó dé sí tàbí kóhun náà lọ masilasi kọ́ bá wọn kí mẹ́rin lẹ́yìn imam èyí tí ó fi tọ́sún náà ọ̀nà ni pé kí ọ lọ sí masilasi kó kírun lẹ́yìn imam kó kí pé gẹ́gẹ́ bí sayidina abdullahi ibn abbas bí ó se se fatawa nígbà tí wọ́n bí nírú béèrè yìí ó ní asúnnàtò àyùsọ́lì yàwàrá al'imam èyí tí ṣe súnnà náà ni kó kírun lẹ́yìn imam kó képe àṣìṣe ní kẹ́yìn ó dáyè kan kọ́ wá mọ́ wò pé àlejò lòun fẹ́ kú kọ́ máa kírun rẹ̀ nílé kọ́ máa dákí rákà méjì omi tẹ́yìn bá wà kò sí tí ò lè ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n wá sáré lọ pé àwọn mùsùlùmí kọ́ àmẹ́lẹ̀ ní mùsùlùmí a mọ̀ pé máa dé síbi ìsùnmọ́ àjọ kírun rí mọ́síláṣí a rí pé aburú ńlá gbà ní nínú ní gbogbo bí téèyàn bá ti dé èèyàn ó jẹ wọn mùsùlùmí lòun ó ń láǹfààní ká mọ kírun ní jama torí náà téèyàn bá wà lórí ìrìn àjò ọlọ́run ọba ní àṣẹ ìdẹ̀kùn fún láti kí wákàtí mẹ́rin ní méjì méjì in khiftum kafaru àlékún àlàyé wá wá pé ẹ mọ̀ dírun kù ní nígbàtẹ́ ń bá ń páyà kí àwọn kẹfẹ̀rí kí wọ́n mọ̀ wá di fìtínà fún yín o ní pé kí wọ́n mọ̀ pa yín lára ìgbàtẹ́ ń bá ń páyà apá lára ìgbà náà lẹ́ẹ̀dín ní àgbọ́yé tí kálukú ọgbọ́yé lábẹ́ àyà yìí irú àgbọ́yé báyìí làwọn kan nínú àwọn tábì náà gbọ́yé tí wọ́n sáré lọ bá àwọn sàábé nínú wa rẹ́ni tó lọ bá sayidina umar bin khattab kí ló dé lákòókò òjíṣẹ́ ọlọ́run ọba a mọ̀ pé ẹ̀ ń bẹ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ ẹ̀ ń páyà kún ọmọ fara nìyí torí náà ń dìrùn kù ṣùgbọ́n lónìí ọkàn wa ti balẹ̀ àpáyà ẹ̀nì kankan mọ́ kí ló dé táwọn tó ń fi ń dìrùn kù ńgbà tá a bá wà lórí ìrìn àjò sèyídìnà umar ó ní bójúṣẹ́ ọlọ́run ọba ń ṣe ń sinú báwa náà ti mọ̀ sinú torí pé lẹ́yìn ìgbà tí ọkàn balẹ̀ tán tá a bẹ̀rù kankan mọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba bá rìnrìn àjò àmọ́ kíní wákàtí àmọ́ kíní rákà méjì méjì torí náà lórí bẹ́ẹ̀ làwa náà tẹ̀síwájú àṣí in khiftum an yaftina kumul ladina kafaru tọ́wà ń bí kìí ṣe ń tà àgbàlérò ó ní pé ẹ láǹfààní àti kí nígbà tẹ́ ń bá ń páyà nìkan kọ́dà bẹ́ẹ̀ sí nínú páyà lókun ìgbà tẹ́ bá ti wà lórí ìrìn àjò ìdẹ̀kùn yìí ń bẹ fún yín innal kafirina kanu lakum aduwwan mubina ọba nítorí pé káànù lẹ́kùn máa dúwọ̀ mú bí ìnà wọ́n jẹ́ àwọn ọ̀tá tí ó fojú hàn fún yín kò sí ẹ̀rọ ńgbà kan tí ń bẹ lọ́kàn wọn ní gbogbo ìgbà wọn bá rí yín tayọ kí wọ́n pa yín lára torí bẹ́ẹ̀ ọlọ́run ọba wá ṣe ìdẹ̀kùn yìí ó ní pé ní bàbá wà nínú ìfòyà ṣùgbọ́n tí ọba sì yún mọ́ ìdẹ̀kùn yìí ń bẹ fún wa láti kí bẹ́ẹ̀ wàláhù tààlà hàn ní abẹ́ tí ó ní í ṣe pẹ̀lú dídìrùn nígbà tí a bá wà lórí ìrìn àjò a rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà a mọ ní bùkátà sí àlékún àlàyé nípa pé ìrìn àjò tí ń rìn báwo lọ gbọdọ̀ dìnà tó kó tó di pé màá lè mọ dínrùn kù kò sí àdíìfì kan tí tó sàlàyé pé ìrìn àjò téèyàn ń rìn dìnà tó nǹkan báyìí gbogbo tí àwọn olùmọ́ wá nípa rẹ̀ ìyànjú ni tí ó sẹ́rì fún so èyí tí ó fojú hàn jù náà ni pé gbogbo ìrìn àjò téèyàn bá rìn tí ó lè gborúkọ òrìn àjò tó yẹ pé nígbà téèyàn bá lọ tó darí dé ẹni tó bá mọ̀ pọ̀ lọ wọn ó lè mọ̀ kí pé ah, ẹkún rìn sí dáadáa lẹ dé irú ìrìn àjò báyìí ó ti dìrìn àjò tẹ́yìn ó torí rẹ̀ dínú kù ṣùgbọ́n nígbà bá fẹ́ rìnrìn àjò náà kò rẹ̀ gan ti kú nílùú islam kò sí nínú torí náà kò láǹfààní àti máa dínrùn kù ó di tó bá kú nílùú tí ń gbé ìgbà náà ni ó bẹ̀rẹ̀ sí ní dínrùn kù bákan náà nínú ìbéèrè tó máa wáyé pé irun dídún kù yìí yóò tó ìjọ mélòó lẹ́yìn ó fi máa dínkù eléyìí náà àwọn olùmọ́sí àlàyé lóríṣiríṣi àwọn ẹlòmíì ní lópin ìgbà tó bá ti jẹ́ pé yóò lòun tí ó tó ìjọ mẹ́ta tó sì dá lójú pé lọ́jọ́ mẹ́ta yóò máa kírun pé ṣùgbọ́n tó bá yẹ pé tí ó lò ó dínkù ní ìjọ mẹ́ta wọn ni irú ẹni bí ó lè dínkù kù ó ní pé tó bá yẹ pé tí ó kì nígbà tó wà lórí ìrìn àjò kò ní tó mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ǹdì yóò máa jẹ́ fourteen sísàlẹ̀ wọn ní irú ẹni bẹ́ẹ̀ ó lè dínkù kù ṣùgbọ́n tó bá ti lè jù bẹ́ẹ̀ lọ kò ní dínkù àwọn olùmọ̀mí ní ọjọ́ mẹ́rin tó bá ti lè jẹ́ pé yọ́ lò ju mẹ́rin lọ kò ní dínkù ṣùgbọ́n a rí nínú àwọn olùmọ̀ tí wọ́n ní ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ sọlọ́láhùn àríhì wọ́sọ́lẹ̀m wọn ò fi ààlà sí gbogbo iye ọjọ́ tẹ̀yàn bá fẹ́ lò níbi tó lọ wọ́n lọ́lá ǹfààní àti mọ̀ẹ́dínrù nínú ẹ̀rí 18 uh, days lórí ìrìn àjò ṣùgbọ́n tó ń ti bí òjíṣẹ́ ọlọ́run ọba òkínú náà pé méjì méjì méjì lòjíṣẹ́ ọlọ́run ọba ń kí títí tó fi darí kódà rí nínú àwọn sàábí ẹbí abdullahi ibn abbas tó lọ sí ilẹ̀ khorasan ní agbègbè iran lónìí wọ́n lọ lọ ọdún méjì gbáko níbẹ̀ ṣùgbọ́n ọdún méjèèjì tó lò kọ́sùrù ní ń kí kò kírun pé wákàtí rákà méjì méjì méjì ní kí lópin ìgbà tí ọba kírun lóhun nìkan tí ọba ṣenú jama títí tó fi darí dé so ilé ìfihàn pé kò sí àlà gẹ́gẹ́ bí àgbọ́yé àwọn sàábẹ́ náà ṣe wà torí náà gbogbo òrìn àjò téèyàn bá rìn lópin ìgbà tí ọba ti ìpinnu pé mo ti dáyè tí mo gbé kìí ṣe tó burú ni kí ọmọ dìrùn rẹ̀ kù ṣùgbọ́n tí ọ yẹ kó yé wa dáadáa ni pé gbogbo ibi téèyàn bá wà tí wọ́n sì ń kírun jama èyí tó fi ń lóore fún jù náà ni kí ọmọ bá wọn kírun jama kí ó fi irun dídínkù kò fi sílẹ̀ wà láhùtàlá àlám insha Allah ta'ala bí ni a ò ti dúó tí ọlọ́wọ́ bá bá sọ́wà di ọ̀la àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa èyí tí yọ́ kù díẹ̀ káàtò kí ọlọ́ọ̀bá kí ó se àmójúkò fún mi kó se àmójúkò fún gbogbo wa wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk allahumma aqsim lana min khashyatika ma tahulu bihi baynana wa bayna ma'siyatik wa min ta'atika ma tuballighuna biha jannatak wa min al-yaqini ma tuhawwinu bihi alayna masa'ib ad-dunya ومتعنا اللهم بأسماعنا وبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا عن عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك فينا ولا يخشاك ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين